بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون الله وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí àwọn sọ̀rọ̀ lórí báàbù salatul khawf ojúpọ̀nà ìrun ìbẹ̀rù a sọ̀rọ̀ lórí hadisi abdullahi ibn umar tó nínú títí ẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam ó pín àwọn ìjọ sí ìjọ méjì apá kan nínú wọn qabalatil adu wọ́n dojúkọ àwọn ọ̀tá wọ́n ṣọ́ àwọn mùsùlùmí tí wọ́n ń kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam apá kejì nínú wọn wọ́n tò sọ́hú pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wá kírun pẹ̀lú àwọn ìjọ àkọ́kọ́ tí wọ́n tó sáwọn pẹ̀lú ẹ̀ rákà ẹyọ kan péré lẹ́yìn náà làwọn bá tún lọ dojúkọ ọ̀tá àwọn ìjọ tí wọ́n ń sọ àwọn mùsùlùmí táwọn ìtì kírun àwọn á wọ́n kírun rákà kan pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam so àwọn ìjọ ìkíní kejì. wọ́n wá kí raka kan tó kù fúnra wọn ní kan èyí fi hàn pé apá kìíní kejì wọn wọn kí raka kan pẹ̀lú anabi sàlá wọn kí raka ẹlẹ́ẹ̀kejì fúnra wọn nígbà tó yẹ pé irun raka méjì ni irun aláàsìrì ni gẹ́gẹ́ bó ti wá bákan náà wà ní àjò ni so gẹ́gẹ́ bí ó ti wá nínú àdìsí tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá la bákan náà ó tún tọ́ kò aburú kó jẹ́ pé imam yóò pín wọn sí méjì mẹ́sẹ̀ bí anabisa asalan ti pín wọn sí méjì yẹn yóò kí raka kan pẹ̀lú ìjọ àkọ́kọ́ nígbà tó bá kí raka alákọ̀ọ́kọ́ yẹn yóò wá dúró lórí raka ẹlẹ́ẹ̀kejì yóò wà ní dúró so àwọn ìjọ àkọ́kọ́ tó ń kírun pẹ̀lú ẹ̀ àwọn akíraka kan fúnra wọn ló ń kálukú ní ọ̀kọ̀ọ̀kan so wọ́n wá sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà tán wọ́n wá lọ kojú ọ̀tá àwọn tí wọn ò tí ì kírun wọn wà wọn wà kíraka kan pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà imam ó wá jókòó yóò wà ní jókòó yẹn títí tí àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n náà fi san rákà ẹyọ kan tó kù tí wọ́n àti kì í lẹ́yìn ìgbà tí imam bá ti wá rí i pé wọ́n wà tí ń jókòó wọ́n ti wọ́n ti ó ti yẹ kí wọ́n ti ṣe àtàhíyà ní ìsìn yóò wá sálámà làwọn náà wá sálámà èyí ni pé ìjọ èkejì so eléyìí náà rákà kan ni ìjọ èkíní wọn kí pẹ̀lú imam ntọ́ka yàtọ̀ ni pé àwọn eléyìí wọ́n sálámà fúnra wọn ni imam ṣì wà níbi ìrun tiẹ̀ so àwọn àjọ kejì ni imam sálámà pẹ̀lú wọn bákan náà ó tún lè kò sí aburú kọ́ yẹ pé gẹ́gẹ́ bó ti wá nu riwaya Tirmidhi ipe anabi sallam ó kírun pẹ̀lú apá kìíní àwọn apá kejì wọ́n dojú kọ ọ̀tá lẹ́yìn ìgbà tí anabi kírun raka kínní pẹ̀lú wọn lọ ni àwọn yẹn wá lọ wọ́n lọ dúró sí ibi tí àwọn ọ̀tá wà àwọn ìjọ kejì wá wá wọn kí raka kejì pẹ̀lú anabi sallallahu anabi wa salama so èkínní kejì wọn wọ́n wá san raka kọ̀ọ̀kan tó kù lórí wọn so àwọn tí wọ́n wà ní sahu wọ́n saraka raka tó kù lórí wọn wọ́n salama àwọn lọ dojúkọ ọ̀tá àwọn ilé ó tún wá wá àwọn náà san kan tó kù pẹ̀lú lórí wọn wọ́n salama so wọ́n ti kírun nìyẹn. so yóò wá jẹ́ pé apá kìíní kejì wọ́n kíraka kọ̀ọ̀kan pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n kálukú wọn wọ́n wọ́n kíraka ẹ̀yọ̀ kan tí wọ́n kí pẹ̀lú imam ní ìyàtọ̀ wọ́n sì sálámà fúnra wọn. imam shafi'i rahimahullah ó falil musafir wal muqim al khawf ẹn tó wà ní ìrìn àjò àtẹn tó wà nílé àwọn náà wọn láǹfààní láti kírun sọlátul khawf walaysa lil muqim an yusalliyaha illa bi kamali adadi sọlátul muqim ṣùgbọ́n àwọn tó wà nílé tó wọ́n bá kírun sọlátul khawf wọn à ní kí ní rákà méjì tó wá pé irun rákà mẹ́rin ni rákà mẹ́rin náà ni wọ́n kì walil musafir fi sọlátul khawf in sha'a ẹni tó sì wà nírí àjò òun kiraka méjì tó bá wù tó bá sì wà wọn náà wọn lè pé ìrun ṣùgbọ́n kó kí ni kọ́sùrù yẹn ó ní ó dáa jù bó tilẹ̀ jẹ́ pé à ń bọ̀ wá kà pé sọlátù khawfu yẹn gangan fún rẹ̀ raka méjì ni so tí wọn bá wà rìn àjò ó jẹ́ pé tí wọn bá ṣe kọ́sùrù raka méjì raka mélòó kì raka kan so up till now tí alkhawf tó bá papọ̀ mọ́ asafar wọ́n lè kíra ká kan wọ́n lè kíra ká ẹyọ kọ̀ọ̀kan à ń bọ̀ wá ka ẹni ẹ̀ níwájú ṣùgbọ́n àwọn afa wọn ṣe ìyapa ẹnu lórí ìrun magrib báwo ni wọ́n ti kí òun tiẹ̀ magrib kì í ṣe raka méjì raka mẹ́ta ni ìjọ méjì láti kírun fún báwo láti kírun imaamu qurtubi rahimahullah ó ní ikhtalafu fi kayfiyati salati al-maghrib àwọn afa wọn ṣe ìyapa ẹnu lórí báwo ni wọn ti kí irun maghrib ló wá sọ pé ṣùgbọ́n àdìfi wá láti ọ̀dọ̀ darul qutni láti ọ̀dọ̀ hasan àti ọ̀dọ̀ abi bakra sallallahu alayhi wa sallam salla bil thalatha. صلاة المغرب ثلاث ركعات ثم انصرفوا ipe anabi sallallahu alaihi wa sallam ó kí irun salatul khawf pẹ̀lú ìjọ àkọ́kọ́ wọ́n pín wọn sí méjì so àwọn ìjọ àkọ́kọ́ ó kí rákà mẹ́ta fún wọn wọ́n sálámà àwọn lọ ìjọ kejì náà wá anabi tó kí rákà mẹ́ta fún wọn àwọn náà sálámà yóò wá jẹ́ pé àwọn èkíní kejì wọn wọ́n kíráka mẹ́ta mẹ́ta ànábì kíráka mẹ́fà gẹ́gẹ́ bí ó ti wá nínú hadith tí Hasan tó gbà wá láti ọ̀dọ̀ ọba Abi Bakra ṣùgbọ́n jamhuru ulama ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ níbi ìrun Maghrib wọ́n ní imam yóò kí rákà méjì pẹ̀lú ìjọ àkọ́kọ́ àwọn yẹn wọ́n san rákà ẹyọ kan tó kù wọ́n sálámà wọ́n lọ àwọn ìjọ kejì ọ̀wà wa ìmáàmù ó kí rákà ẹyọ kan fáwọn nígbàtí ìmáàmù bá jókòó tó ṣe àtàyà tó ṣe sálámà wọ́n á san rákà méjì wọn. ṣùgbọ́n àwọn tí wọ́n sálẹ̀ yìí náà àwọn náà ṣe ìyapa ẹnu pé ìgbà wo ni àwọn yẹn wọ́n ṣe sálámà ṣe lẹ́yìn ìgbà tí imam bá ṣe sálámà ni àbí lẹ́yìn ìgbà tí àbí síwájú kí imam tó sálámà yẹn ni pé ìjọ àkọ́kọ́ wọ́n kọ́ kí wọ́n yẹn ṣe àwọn náà dúró títí wọ́n imam wọ́n fi kí raka mẹ́ta raka ẹlẹ́ẹ̀kẹta so nígbàtí imam bá wa sálámà pẹ̀lú àwọn tìbí làwọn náà ṣẹ̀ṣẹ̀ tó wá sálámà bíi wọ́n kí raka kan tó kù níbi tiwọn wọn sálámà wọn lọ àwọn àjọ kejì ọ̀hún gan fúnra wọn ṣé imam máa dúró dè wọn wọn san raka méjì yẹn tán síwájú kó tó sálámà ni àbí yọ sálámà wọn san raka kejì wal ala kulli hal hadith wa lórí salatul khawf maghrib àyàfi ẹyọ kan ìtaari láti ọ̀dọ̀ darul qutni pé anabi kí raka mẹ́ta pẹ̀lú àwọn eléyìí ó kí raka mẹ́ta pẹ̀lú àwọn eléyìí so eléyìí ni ohun tí imam malik àti abu hanifa táwọn lọ pẹ̀lú ẹ̀ ìpè imam ma kíráka méjì pẹ̀lú ìjọ àkọ́kọ́ wọn á kíráka kan pẹ̀lú ìjọ ẹlẹ́ẹ̀kejì so that wọ́n á fi súra magrib yóò fi wà níbi ìrun náà. so tí a bá wo hadith wọn dárúkọ pé àwọn ìjọ kìíní kejì wọn gbé nǹkan ìjà wọn that is uh, asliha wọn ò gbé dání ṣùgbọ́n àdìs wa nù àdìs mi tó fi hàn pé ìjọ kínní kejì wọn anabisa asálàm pa wọn láṣẹ pé gbóńkálùkù gbé nǹkan ìjà rẹ̀ dání so nǹkan ìjà rẹ̀ yẹn yóò wà pẹ̀lú ẹ̀ òun náà ni wọ́n fi kírun. nínú àdìs àbí ayash azuraki oni fa'amarahum rasulillah sallallahu alayhi wa sallam fa'akhadhu as-silah lànàbí pàpà wọn lásẹ kó ń kálukú gbé nǹkan ìjà rẹ̀ dání fasọfáfúnà khalfahu sọfẹyìn àwa tó lẹ́yìn rẹ̀ ní sáfù méjì so àdìsẹ náà lọ gẹ́gẹ́ bí a ti kà sí ẹ̀yìn ṣùgbọ́n tí le koko tó di pé kò sí àǹfààní fẹ́ni kankan láti tò sáwọn gbẹdẹ pò pé wọ́n kírun so níbí gẹ́gẹ́ bí riwaya imam bukhari ti ibn umar tó gbà wá ó ní fa in kana khawfun huwa ashad min dhalika sallu rijalan tó bá pé ìjà yẹn wá le koko ìṣòro àmì ìbẹ̀rù yẹn ó lágbára. tó wọn wọn kírun lórí ìdúró wọn kálukú kí títí ẹ lórí ìdúró torí pé níbẹ̀ yẹn máa kírun máa jà ni sọ orí ìdúró ló ń kálukú máa kí tiẹ̀ àwọn tó bá wà lórí nǹkan ọ̀gùn ńkọ́ wọn láwọn náà kí sọ ala akidami awurukbanan àbí àwọn tó wà lórí. nǹkan ọ̀gbìn àwọn náà kì tiwọn lórí nǹkan ọ̀gbìn náà alkibla wọn kọjú sí o kì í sá alkibla wọn kọjú sí gbà yín kò sẹ́ńtì tó dààmú pẹ̀lú èèyàn mọ́ so báyìí ni ọ̀rọ̀ lórí salatul khawf níbi àdìsí abdullahi ibn umar tiaka náà abọ́ sórí àdìsí yazid ibn ruman an salih ibn khawat ibn jubair. عمن صلى مع رسول الله صلى الله عليه وسلم ذات الرقاع صلاة الخوف أن طائفة صفت معه وطائفة وجاه العدو فصلى بالذين معه ركعة ثم ثبت قائما فأتموا لأنفسهم ثم انصرفوا فصفوا وجاء العدو وجاءت طائفة الأخرى فصلى بهم الركعة التي بقيت ثم ثبت جالسا وأتموا لأنفسهم ثم سلم بهم حديثي تاغبا láti ọ̀dọ̀ يزيد وما رومان لا ọ̀dọ̀ صالح وما خوات وما جبير أني عمن صلى مع رسول الله صلى الله عليه وسلم láti ọ̀dọ̀ ẹni tó kí irun salatul khawf pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní eh, ogun tí wọ́n jà tí wọ́n ń pè ní dhati riqa ó kírun salatul khawf láti ọ̀dọ̀ ẹni tí ó kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kò dá kọ rẹ̀ náà à ń bọ̀ wá sàlàyé lórí yẹn anna ta'ifatan saffat ma'ahu ipe apá kan wọ́n tò sáwù pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wa ta'ifatun wijah al-adu àwọn àjọ kejì àwọn dojúkọ ọ̀tá níbí wọ́n ní situation eléyìí ó ní pé àwọn ọ̀tá àwọn wà ní wọ́n kọjú sí alqibla ni àwọn ọ̀tá gangan làwọn kọjú sí alqibla so ẹni tí wọ́n bá sì kírun wọ́n kọ̀yìn sí. Si ọ̀tá ni àbẹ́ẹ̀kọ́ ni tí àwọn ọ̀tá bá wà ń bí ń sìn tá a bá máa kírun sí bí alqibla la máa kírun sí that that means pé a sí wọn so in that situation wọ́n lè wá kí ni wọ́n ń pè láìmà so àwọn sọ́hù kejì àwọn akọjú sí àwọn ọ̀tá wọn kẹ̀yìn sí alqibla so fasọ́lá bilẹ̀dínà máàhù rákàtàn ó wá kí rákà ẹyọ kan pẹ̀lú àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ thumma thabata qa'iman ó wá wà ní dúró fa atammu li anfusihim àwọn wá kí n tó kù kan tó kù wọ́n kí thumma that means pé wọ́n kí wọ́n sálámà ni wọ́n á lọ láti lọ kọjú sí ọ̀tá fasọ́fù wìjà al wàjá ẹtọ ìfàtún òkúrọ àwọn ẹjọ kejì táwọn ń sọ àwọn tí wọn ń kírun àwọn náà padà wá sísọhú láti wá kírun fasọlá bíi mọrọkà àti lẹtì bákìyàt ọwọ kíraka kan tó kú pẹ̀lú wọn thumma thabata jalisan ọwọ àjòkù wà á tẹ́mùlẹ̀ ànfúsìhìn àwọn wá san raka kan tó kú pẹ̀lú fúnra wọn thumma sallama bíi mọrọkà ó wá sí sálámà pẹ̀lú wọn ẹni pé lẹ́yìn ìgbà tí anabi sálámà làwọn náà wá sálámà gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ sífà yìí ní àìpẹ́ yìí so àwọn masáyìl tó wà ń bí òní àkọ́kọ́ nù ẹ̀ tó ní amman salla ma'a rasulillahi láti ọ̀dọ̀ ẹni tí ó kírun pẹ̀lú anabi sallallahu níbi uh, rules tí wọ́n ń lò láti fi gba àdìsí wa aláti mọ olúkálùkù talẹ́ńtọ́ gba àdìsí ọ̀hún torí pé lẹ́yìn pé ta ló ń tàn wá fẹ́ mọ ìwà rẹ̀ sẹ́ni tá a lè gbàgbọ́ ni àbẹ́ni tá a lè gbàgbọ́ sẹ́ni tí máa purọ́ ni àbẹ́ni tí kì í purọ́ sẹ́ni tó mójútó ẹ̀sìn ni àbẹ́ni tí ń fi ẹ̀sìn ṣeré so ó ní àwọn sáìdì àwọn nǹkan tó máa ń wò àkọ́kọ́ nú ẹ̀ ó ní at sẹ́ni tó bẹ̀rù ọlọ́run ni èkejì ó ní almuru'a ẹni pé ẹni tí máa ń sọ ọmọlúwàgbé ẹ̀ débò pé àwọn àfa tí àfa ti ń gba àdìsí wa kódà tó bá tọ̀ ní ẹsẹ̀ títì ẹnìkan tó gba àdìsí lọ́wọ́ ẹ̀ nù torí pé kí ni láti fi láti fi jọ pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam kí wọ́n pọ́nlé kí wọ́n mọ ọ̀dọ̀ ẹ̀ńtàlẹ́ ọ̀dọ̀wọ́ ẹ̀ńtí àwọn ò ti gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ bẹ̀tí nígbà táwa fi ó kọ rẹ̀ pamọ́ báyìí ní ìsìn bóòlù àti fẹ́ mọ̀ so èyí tó dájú ni pé ẹni wọ́n fi ó kọ ẹ̀ pamọ́ sahabi anabi ni sallallahu alayhi wa sallam àwọn sahabi anabi sallallahu alayhi wa sallam ẹnu kò láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ ipe gbogbo wọn pátá udul onídéédé ni wọn olùbẹ̀rù ọlọ́run ni wọn wọn sì kì í parọ́ wọn kì í parọ́ máa nabi sallallahu alayhi wa sallam bó ti wùlé ó kéré sùn so tá a bá fọwọ́ kọ sàhábí tá a fi pamọ́ tá a mọ̀ kò sí nǹkan kan tó lè dínkù nínú martaba hadith torí pé sàhábí ni kò sí nǹkan kan tí ó mú hadith bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà wọn àfọwọ́ wa ní fìlẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ mata ní alimubaham yẹn torí pé gbogbo àfàlà ma ọmọ kéwù wọn tó bá ní lágbájá báyìí àwọn èèyàn mata àwọn wo ni ẹni kéwù lọ́dọ̀ wọn so wọn lè mọ̀ pé wọn tírèzì tàlẹ́ǹtì wọn fowópọ̀ ẹ̀ pamọ́ so àwọn rí nínú tíra wa àfa ó dárúkọ ẹni tí fi pamọ́ nú ẹ̀. E ó ní arrajulu alladhi salla ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tí ó kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam huwa sahl ibn abi khafma ó ní sahl ọmọ abi khafma níbí gan fún rẹ̀ sáàlì sàhábì ni bàbá ẹ̀ náà sàhábì ni so àwọn ìyá mi wá tún wá wá tó fi hàn pé bàbá rẹ̀ gangan lẹ́ntì ó gba àdíìsì wa bàbá ẹ̀ gangan ní ẹni tí ó kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn méjèèjì sàábì anabi sallallahu alayhi wa sallam ni wọn. so ìdínú tí ibn hajar tóní inna isma hadha al-mubham huwa sal ibn abi khafam ipe ẹni tí wọn fowókọ ẹ pamọ́ onisal ọmọ abi khafam torí pé alqasim ibn muhammad ó gba àdìsí wa láti ọ̀dọ̀. Salih ابن خوات láti ọ̀dọ̀ سهل ابن Abi Khatma ipe èyí tó hàn ní ṣùgbọ́n èyí tó lágbára jù ó ní pé bàbá rẹ̀ gangan ni ẹni tí ó gba àdísì wá torí pé nígbà tá a wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí àdísì náà gbà wá a rí i pé bàbá rẹ̀ ni ó gba àdísì yẹn wá sahabi ni gbogbo àwọn méjèèjì so kò sí nǹkan kan tí ó lè mú hadith torí pé afọwọ́kọ ẹ̀ pamọ́. naam ọ̀rọ̀ rẹ̀ tó ní dhati riqa àyè tó ń pè ní dhati riqa ó láìkiri kọjá pé àyè ni ó sì láìkiri kọjá pé kì í sàyè náà ni kí ló fà á tí wọ́n fi pè ní dhati riqa nígbà tí wọ́n ní gaswatul uhud a mọ̀ pé torí pé òkúta Uhud ayé Uhud yẹn ibẹ̀ ni wọ́n ti wọ́n ti jà nígbà tí wọ́n pè ní gazwatul Badr a mọ̀ pé ayé Badr òun ni wọ́n ti jà nígbà tí wọ́n ní gazwatul Khandaq a mọ̀ pé kòtò tí wọ́n gbẹ́ yíká Madina inú wọn fi sọ gazwa ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ kí ló kí ni tọ́fà tí wọ́n fi sọ. So ọ̀rọ̀ tó lágbára jù ni pé ghazwa yìí àwọn sàábí wọ́n rí àdánwò tó lágbára nígbà náà torí pé àsìkò tí òòrùn tí òòrùn mú yanyanyan náà seriously and then ọ̀pọ̀ wọn gan ò ní kúfì dépò wọn ò ní bàtà ọ̀pọ̀ wọn gan ò ní kúfì dépò wọn ò ní bàtà so wá di pé nínú wọn ẹ àwọn bíi mẹ́fà ni wọ́n gun ràkúnmí ẹyọ kan wọ́n wàá máa pín gùn débi pé wọ́n wọ́n ń wé aṣọ mọ́ ẹsẹ̀ ni ìdí nu tó ń pè ní láti rìkọ́ àríkọ́ òní kéèyàn fi aṣọ dé nǹkan òní wọ́n fi ń pè láyà tó ń fi ń pè ní rúkọ́ torí pé wọ́n fi nǹkan dé sọ̀rìkọ́ òní aṣọ tí wọ́n fi ń wé ẹsẹ̀ ìdí inú tí wọ́n fi pe gazuwa náà ní zati riqa so a ó rí irú àdánwò tí ọlọ́run ọba tó dán àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam wò tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn kò sì rẹ̀ wọ́n wọ́n gbé ẹ̀sìn islam wọ́n gbé ga títí tí ó fi dé ọ̀dọ̀ ọlọ́run ọba kí ó san wọ́n ní ẹ̀san rẹ̀. Uh, ó ní anna ta'ifatan saffat ma'a ma'ahu wa ta'ifatun rija al-adu ipe apá kan wọ́n ṣe sọ́wọ́ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam apá kejì wọ́n dojú kọ ọ̀tá wọ́n ní àbí sífà ipe àpèjúwe eléyìí idha kana al-adu fi ghayri ittija' al tó bá pé àwọn ọ̀tá wọn ò sí ní ibi tí al-qibla wà ẹni pé wọ́n wà ní agbọ̀n míì lẹ́yìnáwó yẹ́lzimu inkisamu jaysh ila kismain níbi ó ti di dandan kó pín àwọn àwọn àwọn ọmọ ogun kó pín wọn sí méjì kismun yusalli apá kan wọn máa kírun wa kismun yahrus apá kan wọn máa ṣe gad gẹ́gẹ́ bí ó ti wá nínú àdìsí abdullahi ibn umar etí akasẹ́yìn. wọ́n ní anabisa asalam ó pín wọn sí ìpín méjì apá kan wọ́n dojú kọ ọ̀tá pẹ̀lú àwọn nǹkan ìjà wọn wọ́n ń ṣọ́ àwọn tí wọ́n ń kírun apá kejì wọ́n kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kírun tán rákà ẹyọ kan wa hum fi nafsi salat wọ́n sì wà nínú oorun lamma salla raka'atan wahida ashara ilayhim an yufariquhu wa an yutimmu li anfusihim ànàdà bí wọ́n ṣe ìṣára pẹ̀lú wọn pé kún kò lẹ́yìn òun kún lọ kírun yẹn fúnra wọn kún that is kún complete irun yẹn fúnra wọn àwọn tí wọn ò tí ì kírun káwọn wá so làwọn bá lọ wọn kírun ẹyọ kan tó kù fúnra wọn wọn sálámà wa baqiya waqifan yantadhiru ta'ifatan ukhra ànábì wa wà ní dúró ó ń dúró de àwọn apá kejì tó tún wá tò lẹ́yìn òun làwọn apá kejì wọn á wá láwọn tí wọn dojú kọ ọ̀tá tẹ́lẹ̀ tó nígbà tí wọn wá wá kírákẹ́ ẹyọ kan pẹ̀lú wọn so àwọn ń tọ̀hún àwọn ń sọ àwọn tí ń kírun so wàjẹ́lẹ̀sà yẹntẹ̀dìrù ó wá jókòó ń dúró de wọn faqamu qabla an yusallim àwọn wá dìde síwájú kánábì ó tó sálámà wa sallu li anfusihim kulla wahidatin ẹnì kọ̀ọ̀kan wọn wọn kí raka kan thumma jalasu wọn wá jókòó falamma ahassa bi annahum qad intahaw nígbà tí àwọn nabi wa fíl ipe ó ti yẹ kún ó ti parí rákà ẹyọ kan tó kù sallama wa sallamu ma'ahu ó wá sálámà làwọn náà bá ṣe sálámà pẹ̀lú ẹ̀ eléyìí ni sífà ètò wà nínú àdìsí èyí tá a kàtà yìí lọ́wọ́ ni hadhihi sífà hiya aqrab ila fil aya ìpè sífà yìí òun ló súnmọ́ ohun tí wọ́n sọ nínú àyà alukur'an tóní faltakun ta'ifatun minhum ma'aka waliya'khudhu aslihatahum fa'idha sajadu falta'ti ta'ifatun ukhra lam yusalli falyusallu ma'ak so eléyìí ló súnmọ́ àyà tí ó wà lórí uh, irun salatul khawf so nígbà tí imam bá wa wà lórí ìdúró yẹn kí ni ó máa ṣe tó wà lórí ìdúró tí ń dúró de àwọn tó wà àwọn ìjọ kejì tó wà tò lẹ́yìn o kí ni imam ó máa ṣe àwọn afáàní imam ni choice aida kó máa ṣe tasbih àbí kó dáa máa ṣe kìráà so kìrá àyàn yóò wá yóò wá dájú pé ntí ọkà èyí tó gùn ní débi pé àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ wọ́n ò ní wọ́n ò ní mísì raka yẹn mo rò pa gbọ́ mi yé torí pé ìdúró rẹ̀ kí ni iṣẹ́ tó yẹ kó ṣe yóò ṣe ké uh, fatia ni àti sùrọ̀ so àwọn míì wọ́n ní yóò máa ṣe tasbih títí àwọn tí wọ́n fi wá dúró lẹ́yìn àwọn míì wọ́n ní yóò dalẹ̀ títí àwọn tí wọ́n fi wá dúró lẹ́yìn ẹ̀ àwọn míì wọ́n ní yóò kọ́ntínú àti máa kéwú yóò wá wo kéwú tí ó gùn débi pé yóò tó táìm tí wọ́n fi wá dúró ní ẹ̀yìn rẹ̀ pàápàá jùlọ wọ́n ní ó láti rí i pé fatia ò fò wọ́n ru so tí fatia ò bá ní fò wọ́n ru a jẹ́ pé àìdá kọ́ da ẹ̀ lé àbí kọ́ máa ṣe tẹ̀síbẹ́ẹ̀. náà bákan náà nígbà tó bá jókòó tí ń dúró de àwọn ń tì wọ́n pé irun tiwọn síwájú kó tó sálámà wọ́n ní bẹ̀yẹn náà ó ní choice either kó máa ṣe tasbih àbí kó dàlẹ́ ẹ̀ẹ́dà kọ́ máa ti tasbih àbí kọ́dà lé níbẹ̀ yẹn kò ní chọ́ọ̀sì àti ka nǹkan kan torí pé a kì í ka Qur'an ní ìjókòó. ok tí sọlátùl khawf tó bá wá bọ́ sí ọjọ́ jimá tí sọlátùl khawf tó bá bọ́ sí ọjọ́ jimá tí a kírun jimá bó ni a ti kíyẹn àwọn afáàní kò sí aburú kí imam kó kí gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé rẹ̀ ní hadith ibn umar alakọ̀kọ́. Raka kan fún àwọn eléyìí rákà kejì fáwọn eléyìí so àwọn ìkíní kejì wọn wọn wà pé rákà yòókù wọ́n sì ní kò sábúrú kún ó kí gẹ́gẹ́ bí a ti ṣàlàyé rẹ̀ níbi sífà dhatu rìkọ́ eléyìí tá a sọ ẹni pé yóò kí rákà kan pẹ̀lú ìjọ kan so àwọn yẹn wọn ó kí ẹyọ kan tó kù wọn sálámà wọn lọ máa gáàdì so yóò tún wá kíráka kan pẹ̀lú ìjọ kejì yóò salama àwọn èèyàn wà á àwọn àsálámà pẹ̀lú ẹ̀ bet khutba wa ńkọ́ khutba ńkọ́ so a rí pé níbí khutba yẹn ṣe problem torí pé n ta bẹ̀rù náà ni kún ọmọ kún ọmọ ṣe kún so níbi àyè tí wọn sì lè bá wọn láìmà náà ni nígbà tí wọn bá tí wọn bá sujud tí wọn bá sujud dẹ́sí wa tó fi wá pé sífà àrùn míì wà tó yẹ pé wọn ó tó sáwù àwọn méjèèjì that is in situation tó fẹ́ pé àwọn ọ̀tá wọn wà níwájú but in position tán wà. Uh, ìbẹ̀rù pé wọ́n lè wọ́n lè wá bá wọn immediately kò kò kò kò kò kò lágbára so níbi tí imam bá ṣe rùkú àwọn àjọ kan ni wọ́n ṣe rùkú àwọn méjèèjì wọ́n ṣe rùkú pẹ̀lú ẹ̀ lẹ́yìn gbọ́ bá dìde àwọn kan wọ́n wà ní dúró imam wọ́n lọ ṣe sujud àwọn eléyìí wọ́n ṣe sujud pẹ̀lú ẹ̀ so nígbà tí imam bá wá ṣe sujud méjèèjì tó dìde àwọn eléyìí wọn wà ń dúó imam máa wà ń dúó àwọn tó wà lẹ́yìn náà wà lọ ṣe sujud wọn tó wá padà wá sí dúó síwájú kí imam tó ń ṣe rákà ẹlẹ́ẹ̀kejì so rákà ẹlẹ́ẹ̀kejì yẹn náà báwọn ni wọn ti ṣe that means pé ààyè tí wọ́n ń bẹ̀rù òun náà ni lásìkò tó wà gan bá wà ní sujud so nígbà tí irú yẹn so that means pé wọ́n lè ṣe khutba sáwù méjèèjì wọ́n lè wà ń sáwù tí wọ́n máa sọ àwọn ọ̀tá. So, tó bá sì jẹ́ pé ààyè míì ni àwọn ọ̀tá bá wà àwọn sáwù kan lè tó àwọn kan máa wọn dojú kọ àwọn ọ̀tá títí imam mo fi ṣe khutba rẹ̀ so kò sí nǹkan kan tó ń fi ilẹ̀ torí ẹ̀rù wallahu alam. hadithi ẹlẹ́ẹ̀kẹta an jabir ibn abdullah al-ansari eléyìí agbawalá ti ọ̀dọ̀ jabir ọmọ abdullah al-ansari oni shahidu ma rasulillahi sallallahu alayhi wa sallam salat alkhawf fasafafna safain mo kírun irun bẹ̀rù pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam atosahu sahu méjì sọfù khalfa rasulillahi sallallahu alayhi wa sallam sahu kan lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam wàlàdú baynana wà baynal qibla àwọn ọ̀tá sì ni wọ́n wà láàrin wa àti. القبلة فكبر النبي صلى الله عليه وسلم لا النبي صلى الله عليه وسلم بس كبر وكبرنا جميعا awase kabara pẹ̀lú ẹga gbogbo wa pátá ẹni pé sọwọ alákọ̀ọ́kọ́ àti sọwọ ẹlẹ́kejì thumma raka wa raka'na ọwase ruku gbogbo sọwọ méjèèjì náà ni wọn lọ sí ruku jami'an thumma rafa'a ra'sahu ruku ó wá gbórí ẹ̀ sókè láti rùkú wa rafa'na jami'a àwọn sọ́wọ́ méjèèjì náà ni wọ́n gbórí sókè thumma nhadara bis-sujudi bis-saffi was ìyẹn ló wá lọ sí sujud àti sọ́wọ́ tí wọ́n tẹ̀lé lẹ́yìn wa qama àwọn sọ́fúntọ́ wa wà lẹ́yìn àwọn dúró fi nahril adu láti máa ṣọ́ àwọn ọ̀tá falamma qada sujuda nígbà tí anabi sàlám parí sujúdẹ wa qama wa sọ́fù alladhi yali tí wọ́n dìde pẹ̀lú sáwọ́ alákọ̀ọ́kọ́ tó tẹ̀lé anabi in hadara sọ́fù al mu'akhkharu bis sujudi wa qamu àwọn sáwùtọ́ wà lẹ́yìn àwọn tó wá lọ ṣe sùjúùdì tiwọn wọn wá dìde thumma taqaddama safful mu'akhkhar níbí àwọn sáwùtọ́ wà lẹ́yìn àwọn wá síwájú àwọn tó wà ní iwájú àwọn wá sẹ́yìn that is ní raka ẹlẹ́ẹ̀kejì mo rò pé agbélé yìí wà lẹ́yìn àwọn wá síwájú àwọn tó wà níwájú àwọn padà sẹ́yìn. ثم ركع النبي صلى الله عليه وسلم وركعنا جميعا سو النبي واسي ركوب واسي ركوب ولو النبي صلى الله عليه وسلم ورفعنا جميعا ثم رفع رأسه من الركوع ورفعنا جميعا أو بوري سوكي لاتي ركوع gbogbo wa náà gbórí sókè láti rúkú yìí ni pé sọ́wọ́ alákọ̀ọ́kọ́ àti sọ́wọ́ وصف الذي يليه الذي كان مؤخرا fi raka'ati al-ula lọ́wọ́ lọ sí thumma hadara bi sujud lọ́wọ́ lọ sí sujud wa safu alladhi yalihi alladhi kana mu'akhkharan fi raka'ati al-ula so àwọn sọ́fù tó tẹ̀lé anabi sẹ́ níbí léyìí tó ṣe pé àwọn ni wọ́n wà lẹ́yìn tẹ́lẹ̀ àwọn ni wọ́n jọ lọ sí sujud lẹ́yìn ìgbà tí wọ́n á ṣe sujud wọn tán wa qamma safu al-mu'akhkharu fi nuhuri al àwọn tí tó wà lẹ́yìn àwọn ń ṣọ́ ọ̀tá falamma qada nabi sallallahu alayhi wa sallam sujuda lẹ́yìn gbàtọ́ wá ṣe sujudu tán wà sọ́fù alladhi yali àtàwọn sọ́fù tán wà wájú ẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ inhadara sọ́fù al-mu'akhkharu bis sujud àwọn tó wà lẹ́yìn àwọn ṣẹ̀ṣẹ̀ wá lọ sí sujudu tiwọn lẹ́yìn yẹn thumma sallama nabi sallallahu alayhi wa sallam na jami'an ó wá sálámà wọn á sì sálámà gbogbo wọn ó wá jẹ́ pé kò sí injustice kankan tó ṣẹlẹ̀ apá èkíní kejì ni wọn wọn lọ sí sujud pẹ̀lú anabi sàlá ní rákà ẹyọ kọ̀ọ̀kan náà so a rí i pé ètò irú eléyìí ní àsìkò yẹn tá a bá wo àsìkò anabi sallallahu alayhi wa sallam bí civilization ṣe rí àti nkankan kéèyàn ó létò olú eléyìí a rí i pé ó lè lọ divine. Ah, kíní ni láti ọ̀dọ̀ ọlọ́run so ó ní wàdàkẹ́rọ̀ muslim bíi tamami imam muslim ó mẹ́nu bà àdìsí náà ní tamami ẹni pé àlàyé tún wà lórí ẹ̀ wàdàkẹ́rọ̀ bukhari tọ́fà min ṣùgbọ́n buhari ó mẹ́nu bà apá kan nu àwọn àdìsí náà ni wa annahu salla salata al-khawfi ma'a an sallallahu alayhi wa sallam fi gaswati as-sabi'ah ipe ó kí irun salatul khawf pẹ̀lú anamisa asalam ní ogun ẹlẹ́ẹ̀keje àti sọ sẹ́yìn pé ogun ẹlẹ́ẹ̀keje yẹn náà ni gazwatu dhati riqa náà. Um, síwájú kí a tó mẹ́nu dúró ó ní pé dhatu riqa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni pé nínú àdìsí tí Jábìrì gbà wá ó ní gbogbo ìgbà tí a bá lọ ẹni ibi àti ti fẹ́ dúró a kọ́kọ́ wá igi tí ó ní bòògì dáadáa ibẹ̀ la fún anabi sallallahu alayhi wa sallam bí a ti dúró yẹn wọ́n wá bòògì tó ní ewé dáadáa wọ́n filẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi bá ọba náà lẹ̀ ọwọ́ àsùnwọ̀n níbi tí ànábì ti sùn lọ tó ń kálukú náà fún akátáwọn náà lọ rest ọ̀kan nú àwọn ọ̀tá lọ́wọ́ ayọ́wá lọ́yọ́wá lọ́yọ́wá ànábì sì fi idà rẹ̀ kọ́ orí igi ńgbọ́ yọ́wá wa mú idà yẹn bó ti mú idà yẹn lànàbì bàtà ọ wá fa idà yẹn yọ lọ́wọ́ ń sọ pé àtàkọ́ fún ni ó ti bẹ̀rù bá <laughs> ànábì sọ àṣálà lílà ìbẹ̀rù kankan sallallahu alayhi wa sallam lóńtì bá ní faman yamna'uka minni tàlẹ́ni tí ó wà gbọ́ lọ́wọ́ mi lónìí lọ́wọ́ ní allah lànàbí sàlám bá ní ọlọ́run wọ́n tún béèrè lẹ́lẹ́ẹ̀kejì tàlẹ́ni tí ó gbọ́ lọ́wọ́ mi lónìí lọ́wọ́ allah lọ́ba sì mú idà yẹn lọ́ba fi bọ inú rẹ̀ lọ́wọ́ fi kọ́ lójókòó títí àwọn sàbí anabi sàlọ sàlẹm tán fi wá bá nígbà táwọn bá kún tiẹ̀ tó mọ tó ṣẹlẹ̀ àwọn ti fẹ́ kọ́kọ́ anabi ni a ẹ filẹ̀ ẹ má ṣe nǹkan kan fún un arákùnrin tẹ rí ó wá bá tí mò ń sùn ó mú idà ọyọ ó ní ṣé mo bẹ̀rù òun mo ní mi bẹ̀rù ẹ̀ ó ní ta ni ó gbà mí lọ́wọ́ rẹ̀ mọ́ ni ó gbà mí òun lẹ́rìí tó jókòó lẹ́wọ̀ oni thumma lam ya'rid lahu rasulillahi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ò sí kankan fún ní a ṣe so níbi a ó rí i pé situation ti yàtọ̀ bí kí aims and objective wípé à ń jà jíjà yẹn kì í ṣe pé ni pé ká pa èèyàn àkọ́kọ́ tó lágbára jù náà ni pé à ń dìfẹ́ǹdì ara wa à ń dìfẹ́ǹdì ẹ̀sìn wa torí pé tá ò bá lè dìfẹ́ǹdì ara wa tá à dìfẹ́ǹdì ẹ̀sìn wa gbogbo kèfèrí láyé pátá wọn fẹ́ kí wọ́n máa pé la ilaha illallah lórí rẹ̀ kódà bí wọ́n bá gbà tí wọ́n ń gbé pẹ̀lú yín ń sì ń dùn wọn wọn fẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́ wọ́n kàn gba kámú ni so ìdí nu tó fi jẹ́ pé ó di dandan ká dìfẹ́ǹdì ẹ̀sìn wa kì í ṣe pé pípa yẹn ni ti bákan náà tí a bá lè máa ṣe áfù fún ẹni tó ṣẹ̀ wá ìyẹn gan lè mú wọ ẹ̀sìn bó tilẹ̀ jẹ́ pé a ò mọ kí ni outcome arákùnrin ó padà wá gbẹ̀sìn kò padà wá gbẹ̀sìn rìwáyà kankan sọ̀rọ̀ lórí wallahu alim so níbí a ó rí i pé wọ́n sọ̀rọ̀ nípa adhan àti iqama ṣùgbọ́n ìyá wáyà mi wà tó yẹ pé wọ́n sọ̀rọ̀ lórí adhan àti iqama ìpè anabisa asalam níbi ọ̀rọ̀ pé arákùnrin wa yọ sọ́ọ̀dì so lẹ́yìn rẹ̀ ni anabisa asalam ni pè wọ́n wọ́n á pè wọ́n kírun salatul khawf so that means pé wọ́n lè pè wọ́n wọ́n sì ṣe iqama níbi irun salatul khawf so mo rò pé ọwọ́ tí ọwọ́ tí a máa sọ ní bí tí a ó fi mẹ́nu dání ṣùgbọ́n ọ̀rọ̀ pé rákà kan níbi salatul khawf ó ní pé àdìsí wá láti ọ̀dọ̀ Ibn Abbas tó nígbà tí ọlọ́run ọba tó ṣe ìrànlọ́rùn ẹ̀yàn ala lisani nabiyyi sallallahu alayhi wa sallam lórí ahọ́n anabi sallallahu alayhi wa sallam ó ṣe irun yẹn alal musafiri raka'atayn ó ṣe lọ́ranyàn lórí ẹni tí ń lọ rìn àjò raka méjì wa alal muqimi arba'an ẹni tó wà lórí nílé ó ṣe ọ̀ranyàn rẹ̀ ní raka mẹ́rin wafil khawfi raka'atan níbi ìbẹ̀rù raka kan tá a bá wo àyà alukur'an èyí tó wá raka kan raka kọ̀ọ̀kan ni wọ́n kí pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kò sọ̀rọ̀ pé wọ́n that means pé wọ́n complete àdìsí wa tí anabi kí raka kan fún apá kan raka kan fún apá kejì ẹnì kọ̀ọ̀kan wọ́n ní raka kọ̀ọ̀kan anabi ní raka méjì so gẹ́gẹ́ bí a ti ní anabi ní raka mẹ́fà níbi magrib àwọn ní raka mẹ́ta mẹ́ta so wọ́n á ní irun salatul khawf raka kan ni bákan náà àdìsí wa tó ní ipe ọlọ́run ṣe irun lọ́ràn yàn fẹ́ni tí ń gbélé raka mẹ́rin ẹni tó wà nínú àjò raka méjì so ipe àkọ́kọ́ tọ́lọ̀ ń ṣe irun lọ́rùn ẹ̀yàn rákà méjì ló ṣe nígbà tí wọ́n wá lọ sí Madina ọlọ́run fi rákà méjì kún fáwọn tí ń gbélé ó wá fi irun àwọn tí wọ́n wà nírìn àjò ó fi ilẹ̀ sí rákà ẹyọ so níbí ó fi hàn pé ẹni tí ń lọ ìrìn àjò akáǹpẹ̀ ní kọ́sùrù ni irun títí ẹ̀ rákà méjì irun tiẹ̀ aslan raka méjì ni so ẹni tí ó bá wà ní ipò ìbẹ̀rù tó sì tún wà ní orí ìrìn àjò tí ó bá kírun rẹ̀ ní kọ́sùrọ̀n raka ẹyọ kan ní òkè raka ẹyọ kan ní òkè gẹ́gẹ́ bí àdìsí ẹ ti wá nínú tírà imam muslim ipe anabi sallam ó kí raka kan fún apá kan kíraka kan fún apá kan wọn àti san raka ẹ̀kíní kejì wọn san raka kọ̀ọ̀kan padà anabi ní raka méjì àwọn ní raka ẹ̀yọ̀kan bẹ́ẹ̀ náà ló wá nínú tírà ibnu mubarak èyí ṣe lórí jihad àti abu dawud at-tayalisi nínú musnadiẹ so eléyìí a ó dànù dúró lórí eléyìí torí pé àfa alásìkò ti fi àsìkò hàn wá so ọ̀wọ́n tí a máa sọ lórí sọ̀látò khawf ni tí ọlọ́run bá sọ ẹ̀mí wa di ọ̀sẹ̀ tó ń bọ̀ a bẹ̀rẹ̀ lórí sọ̀látò janaiz ẹni pé báwo la ṣe kírun janaiza wallahu alam assalamu alaykum wa wọ́n lẹ̀ fún àwọn tí wọ́n bá bẹ́ ní ìdèbí rẹ̀. wa salaam. àmín.

súra yẹn ò yé mi dáadáa ẹnìkan ń bọ̀. Ìgbà tó kí mo wọ́n sáláìsì ẹni dírẹ́bà tó wa produce control lọ́sà láì ṣé ẹni tó jẹ́ pé èso ń lọ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ fóònù rẹ̀ tí ó yọ ọ́ bá rẹ̀ àbúlé ìdúró àti ìyá àtọ́ jẹ́ pé lè lọ́wọ́ àgbà. ẹni tí ó pẹ́ tó pẹ́ra òun ló gbá onímọ̀ọ́ṣìn ah, ẹni tó kú ṣebó ló lose control ẹnìkan kò ní gbàwẹ̀ torí pé òun gangan ẹni tí ó gbà yẹn so òun ló dẹ̀ kú so tí eh, tó bá tiẹ̀ wá jẹ́ pé ó wá padà dán tí ó bá sí áfù tí àwọn tí ó gbà yẹn kò sẹ́ni tó kú àbí ẹnìkan kú ni ẹni ó lùsù control náà ló kú so tó wá pé òun gangan òun gangan lọ́gbà yẹn tó wá pé nínú àwọn tó wá gbà yẹn ẹnìkan bá wá kú ìgbà yẹn la sọ̀rọ̀ pé ta ni ó gbààwẹ̀ ẹni ó gbàyàn òun náà ló kú so ìbá yẹn pé nínú àwọn tó gbàyàn òun ni ẹnìkan kú ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ pé ta ni yóò san díyà bẹ́ẹ̀ tó ń òun ló gbàyàn òun náà ló sì kú so kò sí ẹnìkankan tí ó san díyà kankan. tí ò ní sí jòkó láàrin raka ọ̀kọ̀ọ̀kan mẹ́rin ni ó kì direct bẹ́ẹ̀. kò ní fìjókòó sáàrin mẹ́gbàárín ọ̀kọ̀ọ̀kan nu wọn yóò kí raka mẹ́rin yẹn direct ni yóò ṣẹ̀ṣẹ̀ wá jókòó nígbẹ̀yìn so tó bá sì fẹ́ kí ni tó bá pé wítìrì ló fẹ́ ṣe yóò kí mẹ́ta direct láì yá pẹ̀lú ìjókòó torí pé tó bá ilé yá pẹ̀lú ìjókòó ó ti fi jọ magrib nìyẹn yóò wà sálámà nígbẹ̀yìn Allahu alam wa alaykum salaam náà ẹ̀yìn wáyé kún ni pé nígbà tó lọ́n wọ́n ní àkọ́kọ́ tí ọlọ́run máa ṣe ìrun ẹ̀yàn méjì méjì ni nígbà tó wá ṣe hijira lọ sí Madina àfikún adhur àti alas ọwọ́ ajẹ́ mẹ́rin mẹ́rin bet magrib òun wà ní magrib tirẹ̀ torí pé òun ni witru nahar òun ni witiri ọ̀sán òun ni witiri ọ̀sán òun rákà mẹ́ta lòun wà láti ìbẹ̀rẹ̀ rẹ̀ so òun ò ní kọ́sùrù ń tiẹ̀ bẹ́ẹ̀ ni so náà ní ìsìn tó bá jẹ́ pé aṣlù ìrun rákà méjì ni àfikún adhur àti al-asr so àti isha so èyí mi ni pé tá a bá máa ṣe kọ́sùrù èwo láti ṣe kọ́sùrù rẹ̀ ó ní àwọn mẹ́ta tí wọ́n fi rákà méjì kún bet ibi tí problem wa wà ni pé ọlọ́ni wa idha darabtum fil ardi. فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا tí ẹ bá ń lọ tí ẹ bá ń rìn lórí ilẹ̀ kò sí aburú kẹẹ̀ẹ́dínrún kù tí ẹ bá ń bẹ̀rù pé àwọn kèfèrí wọn ò ṣe fìtínà yín so èyí mi ni pé ẹni tí ń rìnrìn àjò ìrun rẹ̀ rákà méjì ni both àṣùbà àti àzúrò àti àlàásùrò àti ìṣà rákà méjì méjì ni eh, ọwọ́ magrib ni rákà mẹ́ta tí ìrìn àjò bá wà papọ̀ mọ́ ìbẹ̀rù so ní ìsìn ọlọ́ni kò sí aburú kẹ́ dírun so rákà méjì yẹn ládínkù àbí rákà méjì yẹn máa wà bó ti wà ìdínú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá nínú Ibn Taymiyyah pé. E tí ìbẹ̀rù tó bá papọ̀ mọ́ ìrìn àjò so yóò di pé tá a bá máa ṣe kọ́sùrù rákà kan la máa kí fún adhu àti al-asr àti isha àti asubh àyàfi magrib nìkan. naam òun wà ní three torí pé òun wọ́n pè ní witru nahar bó ti máa wà nínú tiẹ̀ títí náà wallahu alam bet sunna wa wá pé anabi sàlám ó kí raka méjì nírìn àjò nírìn àjò bet wọ́n wà ní lórí níbi ogun bet sunna mi wá pé anabi sàlám kí raka kọ̀ọ̀kan fún wọn that means pé ẹni tó wà lórí ìrìn àjò yẹn tí ó sì tún wà nù bẹ̀rù ó ní choice àyídà kó kí rákà méjì àbí kó kí rákà ẹyọ kan wallahu alam ṣayina wa alaikum salam ok. sẹ́rí ìrìn Islam universal religion ni ṣe tí ó fi ṣe déédéé pẹ̀lú gbogbo ìran gbogbo àsìkò pátá ìrìn àjò lọ́níjọ́n tí ẹni tí ó bá lọ láti bí lọ sí Àbújá níjọ́n ẹ mọ àsìkò tí ó lò àsìkò tó pẹ́ ni bẹ́ẹ̀ lónìí kì í ṣe bẹ́ẹ̀ mọ́ so gẹ́gẹ́ bí muhawara kan ṣe wá láàárọ̀ láàrin mẹ́ta afa kan pé náà ní ìsinmi gan tó yẹ pé tí a bá ní irú train tí ó lọ in just eh, some minutes tẹ́ẹ̀bà tó padà yóò tó padà in just some minutes so that is why tó fi jẹ́ pé rírú àyè báyìí al-urf la máa wò that is tradition olúkálùkù léè tó ṣe pé ìrìn àjò lọ́dẹ̀ tó wà nínú lọ́dọ̀ àwọn tó wà nínú ìgbẹ́ ó yàtọ̀ sí ìrìn àjò àwọn tó wà ní ìlú dátì sọ àtọ́ fi jẹ́ pé òrùfù la máa lò àwa ní lo ọ̀rọ̀ kílò torí pé kílò yẹn nígbà náà lọ́hùn torí wàhálà àti ìdààmú tó wà lórí ìrìn àjò ni bẹ̀tí èèyàn ọ̀bá wá sí máa ń kọ́ a lo al-urfu so gbogbo ẹnikẹ́ni tó bá ti kú òǹlé tí wọ́n bá béèrè pé ń bo lọ́lọ́ tá a sọ pé ó rìnrìn àjò eléyìí ni ó sì kọ́sùn gbogbo ẹni tá a bá kú òǹlé wọn ni àwọn lọ sí ibi iṣẹ́ ni wọ́n padà bọ̀ bó kọ́ sí kọ́ jẹ́ pé Àbújá ni ibi iṣẹ́ rẹ̀ eléyìí ò sí nú ẹni tí ó sì kọ́sùn torí pé kò lọ rìn àjò ibi iṣẹ́ lọ́lọ́ pàápàá jùlọ gbogbo tí ó máa repeat daily kò rọrùn pé a máa ṣe kọ́sùrù ní gbogbo orú nǹkan báyìí yẹn ò sí ní kíní má torí pé a máa repeat daily ṣùgbọ́n ní tí ibi iṣẹ́ rẹ̀ jìnnà tí ó lọ tí ó lò bí ọ̀sẹ̀ kan for example eléyìí tó bá wà tó bá kú tí wọ́n bá bilé tó bá béèrè ńlé ní kíni wọ́n wì wọ́n lò travel náà nítorí pé kì í ṣe ìrìn àjò tí ó lọ tí ó dé lóòjọ́ so ìdínú tí ó fi jẹ́ pé èmi ń gba gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ní Àbújá níyànjú kọ́ ẹ pé kí wọ́n máa pé ìrùn wọn torí pé àwọn tí wọn ó ń happen ní daily everyday lójoojúmọ́ wọ́n lọ wọ́n padà bọ̀ wọ́n lọ wọ́n padà ọjọ́ gangan náà ni wọ́n sì padà dé so eléyẹn ní uh, traditionally kì í ṣèrìn àjò mọ́ wọ́n lọ síbi iṣẹ́ ni. Wallahu alam eh náà máa fà. naam ee naam ee. Eh, eh. Thank you jẹ́jẹ́ ah, àwọn kan àwọn kan máa ti tẹ̀lé àkọ́kọ́ ìlú ìlú àwọn sì ní báwo ni. méjèèjì kò sábúrú nínú ẹ̀ torí pé kápẹ̀rún yẹn apẹ̀rún fún èyí kọ̀ọ̀kan wọn ni mọ́tàwé Imam Malik ó ní pé a pe ìrun àkọ́kọ́ a pè ní pẹ̀lú ohun tí gbogbo èèyàn máa gbọ́ lẹ́yìn bàtà bá kí magrib tán tá a dìde kí àìṣà wọ́n wà dúró lágbọ̀n kan nínú mọ́ṣáláṣí wọ́n á pè nù yẹn ní tí wọ́n fi ẹni tí tó wà nù mọ́ṣáláṣí nìkan ni wọ́n gbọ́ so wọ́n á kí ìṣà yìí kò sábúrú nù ẹ̀ torí pé lórí gbogbo òun tẹ́lẹ̀ náà ìpè wà wọ́n sì ní bó tiẹ̀ jẹ́ pàwá méjìlá wà nù gbẹ́ kápẹ́ òun so níbí wọ́n pèrún fún gbogbo àwọn tí wọ́n wà nínú mọ́ṣáláṣí ni àwọn tó bá sì fi àdánù lẹ̀ ẹ́ dípò àwọn náà ń ṣe ìkọ́mà àbí wọ́n ṣe ìkọ́mà ni wọ́n ń ṣe ìkọ́mà so àdánù nìkan ni wọ́n fi lẹ̀ kó sábúrú náà torí pé wọ́n ti pèrún àkọ́kọ́ and then in this situation a pé ẹlòmíì kò tún wá torí pé ẹni tí ó bá ṣe jẹ́mù yẹn ó láti jẹ́ pé ẹni tó ti wà nínú mọ́ṣáláṣí tó kí magrib pẹ̀lú wa a wà kí ìṣá ẹ̀ papọ̀ kì í ṣẹni tó wá dé ní àsìkò ìṣáì rárá so that means ìdí inú tó fi jẹ́ pé irun irun pípè sókè nígbà yẹn kò ní àǹfààní kankan mọ́ wallahu alam so méjèèjì náà kò sí ètò burú bet ìyẹn wá kọ́ níbi tí problem wà ibi tí problem wà ni pé kí ni tí ó ṣẹlẹ̀ tá a fi dàrún pọ̀ ibi tí problem wà nù a ó rí i pé mẹ́sẹ̀ ń dàrún pọ̀ nílùú yìí bíi nǹkan àsìkò míì wà tí ò yẹ kó dín kó wọ́n pọ̀ any slight òjò ṣúṣú báyìí wọ́n dàrún pọ̀ ni òjò lè ti rọ̀ tó ti dá ìgbà míì òjò ti dá thirty minutes ìgbà míì òjò ti dá one hour kí naam ẹ eh, tọ so òjò ti dá one hour kí magrib tó tó àwọn yòówù tún dàrún pọ̀ so àwọn asbab tí ó yẹ kí adarúnkọ ló yẹ kí kó ní tafsil bákan náà ìdarúnkọ yẹn èyí tó dáa jù ni pé àkọ́kọ́ lọ magrib lára torí pé àwọn míì àsìkò tán kí magrib yẹn náà ni wọ́n kì í àádẹ́tẹ̀n bó lẹ̀ tó ó ní àwọn mọ́tàbà tí wọ́n ní jẹ́mù yẹn oníká kí irun méjèèjì ní àsìkò ọ̀kan nú ẹ̀ so but irú situation ni tá a wà lé so èyí tó dájú ni pé a lọ ìrun magrib lára a wà kí magrib yẹn so that tá a bá ti ń kí magrib tán àsìkò ìṣá yìí ó ti máa wọlé immediately tá a bá kí magrib tán wà kí ìṣá so èyí tó dájú nìyẹn wallahu alam ṣùgbọ́n kò sí aburú pé kí wọ́n kí ní àsìkò magrib kò sáburú nù ẹ̀ wallahu alim wa alaykum salaam. ẹ eh, àwọn àwọn condition mo mo mo suspend ẹ nítorí ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ so màá try láti ṣe lóòjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ síwájú ká tó bẹ̀rẹ̀ àbí lẹ́yìn ìgbà tí a bá parí ìdánilẹ́kọ̀ọ́ tán àá ṣàlàyé inshallah ta'ala. Eh torí pé àsìkò rẹ̀ náà la wà yìí àsìkò òjò ọ̀pọ̀ ọgbà àwọn àdár tó yẹ kó fa ká dànù pọ̀ òun náà ni òjò àbí òkun àbí òtútù tó le koko tó lè jẹ́ pé tí èèyàn bá kí magrib tán nígbà tó bá padà lọ lé kò ní lè fẹ́ padà wá jáde láti wá kí Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn afa sọ̀rọ̀ rẹ̀ inshàlá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá sí àlàyé lórí ẹ̀ náà Thank <laughs> you well wallahu alam àárọ̀ ah, kan kí ọlọ́run gba ìrun gbogbo wọn pátá àti tẹ̀yìn náà so tẹ́ ẹ̀ bá kí kò sáburú tí ó bá sì wòye láti láti kí tún kí èyí tẹ́ kí mẹ̀ yọ jẹ́ náfìlà àbí èyí tẹ́ kí pẹ̀lú wa yọ jẹ́ náfìlà kò sí àdánù nínú méjèèjì wallahu alam ṣùgbọ́n ó yẹ kí wọ́n ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó tó dáa lórí ọ̀rọ̀ à ń jẹun pọ̀ yẹn àwọn àmì slice kìíní báyìí wọ́n jàrún pọ̀ náà ni Allahu السلام عليكم ورحمة الله